الأموال التي تقوم بها مصالح دينهم ودنياهم وجعل لتحصيلها وتصريفها طرقا شرع لهم وبينها وهداهم إليها إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العالمين ومولاهم واشهد ان محمدا عبده ورسوله اكرم خلق وازكاهم صلى الله عليه وعلى اله واصحابه ومن اهت ومن اهتدى بهداهم وسلم تسليما اما بعد عباد الله اتقوا الله واعلموا ان هذه الاموال التي بين ايديكم جعلها الله لكم فتنه فتنة في تحصيلها وفتنة في تمويلها وفتنة في إنفاقها قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وعتيوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون عباد الله رغم كون المال فتنة وقد أباح الله تعالى اكتسابا ورتب الجزاء الأوفر لمن اتخذه وسيلة إلى طاعات والقربات قال الله تعالى أحل أحل الله البيع وحرم الربا وذم من جمعه ليكون وسيلة لتيسير سبل المعصية والطغيان قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذي جمع مالا وعددا أعوذ بالله من الشيطان الرجيم وقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وقوله تعالى ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد عظيم عطل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأو أساطير الأولين وقوله تعالى إن الإنسان ليطغى الرأى رآه استغنى عباد الله لكي لا يكون المال وبالا على صاحبه جعل الله لتحصيله طرق معينة مبينة مبنية على العدل بين الناس واستقامة معاملتهم بحيث يكسبه الإنسان من وجه طيب ليس فيه ظلم ولا عدوان قال الله تعالى ولا تأكلوا أموالكم بينكم بالباطل عباد الله انقسم الناس في طرق تحصيل على المال إلى قسمين قسم اتقوا, قسم اتقوا الله وعجمل في الطلب اكتسبها من طريق الحلال فكانت بركة عليه فكانت بركة عليه إذا أنفق ومقبولة منه إذا تصدق وعجرا إذا خلفها لورثته فهو غانم منها دنيا وأخرى والقسم الثاني يا عباد الله ما لم يتك الله ولم يجمل في الطلب فصار يكتسب المال من أي طريق أتيح له من حلال أو حرام من عدل أو ظلم لا يبالي بما اكتسب فالحلال عنده ما حل بيده فهذا المال الذي اكتسبه من طريق محرم إن أنفقه لم يبارك فيه وإن تصدق به لم يقبل منه وإن خلفه بعده كان زادا له إلى النار لغيره ظلمه وعليه إثمه وجرمه فهذه فتنة المال في تحصيله عباد الله أما فتنة المال في تمويله فمن الناس من كان المال أكبر همه وشغل قلبي ليس في قلبه ولا نصب عينه إلى المال إن قام فهو يفكر فيه وإن قعد فهو يفكر فيه وإن نام كانت أحلامه فيه فالمال ملء قلبي وبصر عينه وسمع أذنه وشغل فكره يقظة ومناما حتى عبادته لم تسلم فهو يفكر في ماله في صلاته وفي قراءته وفي ذكره ناسيا بأنه لن يأتيه من الرزق إلا ما كتب له ولن تموت نفس حتى تستكمل رزقها عباد الله ومن الناس من عرف للمال حقه ونزله منزلته فلم يقم أكبر همه ولا مبلغ علمه إنما جعله في يدي لا في قلبه فلم يشغله عن ذكر الله ولا عن الصلاة ولا عن القيام بشرائع دينه ولا فروضه بل جعله وسيلة ليتوصل بها إلى فعل الخيرات ونفع ذوي القربى وذوي الحاجات فهذا هو صاحب العيش رغد المحصل لما كتب له في الرزق من غير تعب في قلبه ولا نقد قال الله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون adúpẹ́ fún ọlọ́run ọba àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba wo ni ọba tí adúpẹ́ fún ọlọ́run ọba yìí ó ní ọba tí ó ṣe lẹ́tọ̀ọ́ fún àwa ẹrúsìn rẹ̀ láti lè máa ṣiṣẹ́ láti lè kó owó jọ pàápàá jùlọ pẹ̀lú owó téèyàn bá ní èyàn ó fi rí àwọn ojúṣe kan ṣe nídìí ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni èyàn ó fi rí àwọn ojúṣe kan ṣe nínú àlámọ̀rí ilé ayé ọlọ́run ọba ló ṣe eléyìí lẹ́tọ̀ọ́ ọlọ́run ọba yìí tó ṣe eléyìí lẹ́tọ̀ọ́ pé ká máa gbìyànjú láti ṣe ìkójọ owó ọba yìí tún wá gbé ìlànà kalẹ̀ ìlànà kan gbòógì téèyàn lè tọ̀ láti lè fi kó owó jọ léyìí tó lòdì sí ìlànà èyí tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa adúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àánú rẹ̀ lérí wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yìí lórí àkíyèsí rẹ̀ lérí ẹnì kọ̀ọ̀kan wa a jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sánmà àtilẹ̀ àyàfi ọlọ́run Allah lóun nìkan ọba yìí kò lórogún bẹ́ẹ̀ sì ni kò lẹ́gbẹ̀ra ọba yìí lọ́ba tó ń re gbogbo àgbáńlá ayé pátápátá gbogbo tí ń jẹ̀dá pátá lábẹ́ àkíyèsí ọlọ́run ọba ló wà àti ìtọ́jú rẹ̀ ọlọ́run ọba yìí ni ọ̀gá gbogbo wa adúpẹ́ fún wa mọ rírì rẹ̀ a sì bàbàrà rẹ̀ bẹ́ẹ̀ ni a sì tún jẹ́rìí ní ti jẹ́rìí tòdodo pé dájúdájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ni pẹ̀lú òun lẹni tó lápọ̀nlé jùlọ ní gbogbo ẹ̀dá ọlọ́run òun ló sì mọ́ níwà àti ní ìṣe ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojúpọ̀nà rẹ̀ títí di ọjọ́ kẹyìn ẹ̀yẹn rúsan ọlọ́run ẹ ká lọ ọlọ́run kí a sì lọ mọ̀ wípé dúkìá owó tá à kó jọ nílé ayé fún àǹfààní kan àbáǹfààní míì ká lọ mọ̀ pé ó kún fún fìtínà o fìtínà ń bẹ ń bẹ fìtínà ń bẹ níbi kíkó owó jọ fìtínà ń níbi ọ̀nà wo ni owó díẹ̀ ó ṣe di púpọ̀ fìtínà ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ni fìtínà ń bẹ níbi pé ta bá wá kówó ìjọ tán bóò la ṣe fẹ́ náà àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni fìtínà òun làdánwò ló ń bẹ níbi owó àwọn tí wàá máa ń là ń bẹ àfẹnitọ́lọ́n bá fẹ́ ṣàánú torí pé níbi kó kówó jọ àdánwò wà ń bẹ bó o bá kó jọ lọ́nà tọ́lọ́wọ́n bó o fẹ́ ẹ̀ṣẹ̀ ni ìjìyà ni bákan náà bẹ́yàn bá sì kójọ lọ́nà tọ́lọ́run ọba fẹ́ oore ńlá ni lọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run sì ni ẹlẹ́ẹ̀kejì fìtínà òun náà ni pé téèyàn bá wá rí owó díẹ̀ èèyàn fẹ́ kó di púpọ̀ ọ̀nà tá à ń gbà so owó mọ́ra wọn tí bí di púpọ̀ téèyàn bá ti lè rìn lọ́nà haram ó di fìtínà ó dẹ́sẹ̀ ṣùgbọ́n téèyàn bá gbà lọ́nà ẹ̀tọ́ òsíláì fi ń bẹ̀ èèyàn tún gbalada lọ́dọ̀ ọlọ́run ìdí ni tọ́lọ́wọ́n bá fi ṣe lẹ́tọ̀ fún wa pé ká máa ṣòwò nítorí pé kò sẹ́nìkan tó fẹ́ ṣòwò láyé bí kì í ṣe pàníyàn kò ń rere ń bẹ kò ló fi ṣòwò náà fìtínà ẹlẹ́ẹ̀kẹta ti ń bẹ níbi owó òun náà ni nígbà tá a bá gbìyànjú àti kójọ àwa kójọ tán ó kú bá ṣe fẹ́ máa náà fìtínà ń bẹ níbi bá ṣe ná owó mélòó mélòó lẹni tó yẹ pé bí ṣe ń ná owó kò sí àkọọ́lẹ̀ kankan tán kọ fún lọ́dọ̀ ọlọ́run bí kìí ṣe àkọọ́lẹ̀ orí ibú látara ibi tí ń na owó rẹ̀ sí bẹ́ẹ̀ sì ni ẹlòmíì owó tọ́lọ́wọ́n bá fi jíǹkì rẹ̀ ọ̀nà tó ń gbà na ọ̀nà tọ́lọ́wọ́n bá gbogbo àwọn nǹkan yìí àdánwò ń fìtínà ń ẹnìkan wà á ní àfẹnitọ́ bá dìrọ̀ mọ́ òpó ọlọ́run ọlọ́run ọba ọba ẹ̀dẹ́dà wa ó ń sọ fún anú alukur'an alkarim ọlọ́run ní dájúdájú àwọn owó yín àwọn ọmọ yín fìtínà ni wọ́n jẹ́ fún yín o ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀san tó tóbi jù lọ́wọ́ ẹ̀páyà ọlọ́run bí agbára yín bá ṣe máa bí agbára yín bá ṣe tó ẹ máa gbọ́ kẹsì máa tẹ̀ láwọn aláṣẹ ẹ máa ná èyí tó dáa nínú tọ́lọ́run ọba ṣe fún yín fún orí ara yín gbogbo ẹnikẹ́ni tó bá sì lè jìnnà sí ahun gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jìnà sí ìwọ ojú kòkòrò ọlọ́run nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ olóríire ọlọ́run mọ́sẹ̀ ṣẹ́ ní kọ̀ọ̀kan ní olóríire ẹ̀yin ẹrúsìn ọlọ́run tòun ti wípé ọlọ́run Islam kò fojú rénà kéèyàn olówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúṣe ń bẹ nínú ẹ̀sìn tó yẹ pé owó náà láàfi ṣe ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ń bẹ lórí ọ̀rọ̀ àlámọ̀rí ẹbí tó yẹ pé owó náà láfi ṣe ọ̀pọ̀lọpọ̀ ojúṣe ń bẹ lérí ìdílé lórí ọmọ lórí ìyàwó tó ṣe wípé ọ̀rọ̀ ẹnu lásán ò o ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó mọ pàtàkì owó kéèyàn olówó lọ́wọ́ ó sì mọ rírì rẹ̀ àmọ́ bọ́lọ́run ṣe mọ pàtàkì rẹ̀ tó bọ́lọ́run ṣe júwe rẹ̀ fún wa tó ọlọ́run kí wa nílọ̀ nítorí wípé nínú tó tètè gbéyàn kọlu ọlọ́run ọ̀kan ní kéèyàn ọmọ kówó jọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe lẹ́tọ̀ fún wa láti lè ṣiṣẹ́ láti lè rí owó kó jọ kódà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó tún kọ àkọọ́lẹ̀ ẹ̀san tó pọ̀ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń lo owó rẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ àti fi ṣètọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń lo owó tọ́lọ́run ọba fún láti ná sójú ọ̀nà ọlọ́run láti lè fi ṣe ìgbéga fún ẹ̀sìn ọlọ́run àti láti lè fi ni omijé lójú ẹni tó kù díẹ̀ káàtó fún irúfẹ́ àwọn ẹni báyìí irú owó tí wọ́n yìí kì í ṣe owó fìtínà ọlọ́run ọba sọ ní alukur'an al-karim ọlọ́run ní òun ọlọ́run òun lòun ṣe kátajà kárajà kásòwò ọlọ́run lòun lòun ṣe lẹ́tọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí ló ń bẹ níbi kásòwò bí kì í bá ṣe pé a fẹ́ jèrè kí ló ń bẹ níbi kásòwò bí kì í bá ṣe pé a fẹ́ kí owó jáde ńbẹ̀ ọlọ́run sì ṣe lẹ́tọ̀ fún wa kásòwò ká tajà ká ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kó yẹ wá wípé ọlọ́run kò ṣe níní owó lọ́wọ́ ní haram kò ṣe léèwọ̀ ṣùgbọ́n àwọn ọ̀nà wo láàfin ní lọ́wọ́ ọ̀nà wo láàfin máa na ibẹ̀ ní fìtínà wa ẹ̀yin rúsìn ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kò ṣàfẹ́nu àbùkù kan àwọn èèyàn kan tí wọ́n kó owó tí wọ́n jọ tí owó wọn yìí sì ń jẹ́ irinṣẹ́ láti lè ṣílẹ̀kùn fún ìyapa àṣẹ ọlọ́run tí owó wọn jẹ́ irinṣẹ́ láti lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hun irú àwọn wọ̀nyí ọlọ́run ọba fẹnu àbùkù kàn wọ́n àti dúkìá wọn tí wọ́n ní ọlọ́run sọ láyé kan ní alukur'an ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni náà ni àwọn tó ṣe pé alẹ́dì jama amalan wa àdàdà àwọn tó ṣe pé wọ́n ń kó owó jọ wọ́n sì ń ka owó ọ̀hún lákàtúnkà láyé míì ọlọ́run ní dárni wa man khalaqtu wahida ọlọ́run ọba ní eré anabi sallallahu alayhi wa sallam tarni fi èmi ọlọ́run ọba alẹ̀ waman khalaqtu wahida waman khalaqtu wahida àwọn tó ṣe pé mi ọlọ́run ọba èmi mo dá wọn láwọn nìkan wọ́n wá sílé ayé láwọn nìkan wọn ò mówó wá wọ́n wá sílé ayé láwọn nìkan wọn ò mú dúkìá kankan wálé ayé ọlọ́run ọba ní ẹ̀ wá fi wọ́n lẹ̀ ṣèbí wọ́n padà bọ̀ wá bẹ̀ mí ọlọ́run ọba kò dẹ̀ sí nǹkan tó ń jọ wọ́n lójú ọlọ́run ọba ní wàjáltùlá umala mamduda ọlọ́run nítorí pé mo fún wọn lówó òun lójú kún ọlọ́run ọba wọn fẹ́ gbogbo àwọn tí wọ́n lo owó wọn láti lè lòdì sífẹ́ tọlọ́run gbogbo wọn náà lọ́lọ́run ọba fẹ́nu àbùkù kan nínú alukur'an al-karim ọlọ́run ọba ń sọ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́run nílẹ̀ anabi ò gbúdọ̀ àwọn tí wọ́n ń kọ́ dáadáa fọ́mọlà kejì tí wọ́n sì ń tayọ ààlà níbi ìwà ẹ̀ṣẹ̀ bákan náà àwọn tó ṣe wípé nítorí pé owó ń bẹ lọ́wọ́ wọn wọ́n sì bí àwọn ọmọ tó jọjú kò jẹ́ kí wọ́n ka ọlọ́run ọba wọn sí pàtàkì mọ́ ayàtà kàyàtà àwọn mìíràn náà nínú alukur'an ó jẹ́ kó yé wa wípé ọlọ́run ọba kò yé máa fẹ́nu àbùkù kan owó àbí kíkó owó jọ lókùrúgbà tí owó tá a kó jọ tó bá ti ń jẹ́ irin iṣẹ́ tó ń jẹ́ ká yapa àṣẹ ọlọ́run tó bá ti lè ń jẹ́ irinṣẹ́ tó ń jẹ́ bí kọ́kọ́rọ́ fún aburú lérílẹ̀ àmọ́ tó bá yẹ ta kójọ ọ̀nà tá a gbà kójọ ọ̀nà tó dáa ni ọ̀nà tá a sí ọ̀nà ìfẹ́ ni irúfẹ́ àwọn eléyìí kódà ọlọ́run tó kọ àkọọ́lẹ̀ san ọlọ́run kí owó tiẹ̀ má bàa wá jẹ́ àdánwò fún ọ níwájú ọlọ́run ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba tí ọlá ga ó ti gbé ìlànà kalẹ̀ nílànà téèyàn gbà máa ìlànà tó dúó lórí déédé tó dúó lórí kámọ́sàbòsí fúnra ẹni tó dúó lórí ìbẹ̀rù ọlọ́run gbogbo ọ̀nà téèyàn ó bá fi kó owó jọ tọ́lọ̀wọ́n bó fi yọnu sí owó ọ̀hún àtẹni tó ní owó ìlànà yẹn gbúdọ̀ jẹ́ ìlànà tí ò dúó lórí àbòsí ìlànà náà gbúdọ̀ dúó lórí ìlànà tí ò dúó lórí ìyàn ọmọlàkejì jẹ ìlànà náà gbúdọ̀ dúó lórí ìlànà tí kìí ṣe pé pa ọmọ mi ọmọlàkejì lẹ́kún kí tiẹ̀ ó lè mọ̀ fi dáa eléyìí ni ní tó gbúdọ̀ wà lẹ́mìí ẹnì kọ̀ọ̀kan wa lérí gbogbo ìgbìyànjú wa lórí pa àfẹ́ kó owó jọ ẹ̀yin arúsìn ọlọ́run àwọn afáàjẹ́ kó yẹ wa wípé àwọn èèyàn pín sí ọ̀nà méjì lérí ọ̀nà tá a gbà jọ ìpín kan nínú àwọn ènìyàn òun náà ni àwọn ìpín tó ṣe wípé wọ́n ọlọ́run ó sì jẹ́ kí ọ̀nà gbà halal ìbẹ̀rù ọlọ́run ń bẹ gbogbo ọ̀nà tí fi ń kówó ọ̀nà tọ́lọ́wọ́n bá fẹ́ ọ̀nà halal tí èso ọ̀nà haram olófin kó owó tiẹ̀ jọ irúfẹ́ owó tá a bá kó lọ́nà yìí òun náà ni owó tálùbáríkà ọlọ́wọ́n bá máa ń wà ń bẹ́ẹ̀ débi pé téèyàn bá ti ẹ̀ná owó ìsójú ọ̀nà ọlọ́run ọlọ́run yóò gbà á béèyàn bá fi ṣètọrẹ àánú ọlọ́run yóò sànyàn lẹ́sàn lérí ẹ̀ kódà béèyàn bá fi kalẹ̀ béèyàn bá sí láyé mọ́ táwọn àrọ́mọdọ́mọ àwọn ọmọ èèyàn bá tún jogún ẹ̀ àlùbáríkà ó tún máa wà lára owó àwọn téèyàn fi lé ó tún máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ pé irúfẹ́ ẹnikẹ́ni tó bá kówó jọ lọ́nà yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lẹni tó soríire láyé ń bì àtijọ́ ògbìn dàlkìyàmà ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká wo abala èèyàn alákọ̀ọ́kọ́ tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kówó jọ lẹ́nìí àwọn tá ń pè ní olówó lẹ́nìí tá a bá kíyèsí wọn dáadáa bó ti tó àti bó ṣe yẹ ní tá a fà kàkalẹ̀ yìí kò pé sí wọn lára o àkọ́kọ́ nú ẹ̀ kálùbáríkà wà nù owó ẹlẹ́ẹ̀kejì tó bá ná ọlọ́run ó gbà á ní ládá yóò san ẹlẹ́sàn lérí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bí ò bá tún wá sí láyé mọ́ owó yóò tún wúlò fáwọn tó bá fi sílẹ̀ mélòó mélòó làwọn olówó tó yẹ pé ní kété tán bá fa ayé lẹ̀ báyìí gbogbo ẹ̀yìn owó dàrú ni àwọn ọmọ owó padà dólòsì nítorí pọ́nà owó ló gbà kó owó yẹn náà jọ kì í ṣe owó tó yẹ pé tí ò bá sí láyé mọ́ yóò wá wúlò àwọn ọmọ sàǹfààní ń bẹ̀ gbogbo àwọn èèyàn wá sàǹfààní ń bẹ̀ ẹ má ti bẹ̀ yẹn kíyèsí àwọn owó tí kì bá ṣe owó alálùbáríkà tó bá ti lọ tán kí tó bá lọ báyìí gbogbo owó yẹn parẹ́ náà ni kò ní sí alùbáríkà kankan níbi owó yẹn mọ́ ìdí ni táwọn fi ṣàlàyé fún wa wípé ọ̀nà tí a ń gbà ṣe ìkójọ owó eléyìí tí ọlọ́run ọba yọ́nú sí téèyàn bá lè rìn irúfẹ́ owó bẹ́ẹ̀ lèèyàn máa ń ná sójú ọ̀nà ọlọ́run kódà bó ṣe one thousand tó bá ń ná sójú ọ̀nà ọlọ́run kí á lọ́lọ́run tọ́lọ́run ó fún lẹ́sàn-án bẹ́yàn bá ná one million sójú ọ̀nà ọlọ́run tó ipọ́ náà téèyàn gbà kó owó oúnjẹ ọ̀nà ni ọlọ́run ò lẹ́sàn-án kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ká dì í mú ká sì gbọ́ yé ká rẹ̀ mọ́ pàtàkì pé ọ̀nà la fẹ́ máa fi kó owó jọ nítorí pé kíkó owó jọ kò jà gẹ́gẹ́ bíi kí naira tó ń di máyà lójoojúmọ́ ṣùgbọ́n kò tó ẹni tó ṣe wípé gbogbo ti rí ojú naira lọ ẹ̀yin ẹrú ọlọ́run àwọn afáàjọ kọ́ wa wípé ọ̀nà tí a bá ti ń kó owó jọ ó gbúdọ̀ jọ ọ̀nà halal ẹni tó páyà ọlọ́run tó sì ṣe ọ̀nà tí ń gbà kó owó rẹ̀ jọ ní ọ̀nà halal irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó fi sí bí ò bá sí láyé mọ́ èyí táwọn ọmọ rẹ̀ ìpínkalẹ̀ léyìí nínú àwọn ènìyàn yẹn rúsàn ọlọ́run ṣùgbọ́n ìpín ẹlẹ́ẹ̀kejì o náà ni àwọn ènìyàn èyí tó ṣe wípé àwọn òpáyà ọlọ́run bó ti wulẹ̀ kó ìbẹ̀rù ọlọ́run kò sí nínú gbáàyà wọn lérí ọ̀nà tí wọ́n ń gbà wọn jọ ní èyíkéyìí nínú ọ̀nà táwọn bá ni yálà halal ni o haram ni o ọ̀nà déédé ni o ọ̀nà àbòsí ni o àwọn òbìkítà káwọn ó sáti rí owó ìkójọ ni ìpín kejì nínú àwọn ènìyàn àfáà nírú àwọn èèyàn wọ̀nyí àwọn náà làwọn ẹni tó ṣe wípé gbogbo owó tó bá láti di ọwọ́ tiwọn náà ni halal tówó yẹn ọ̀bá tí ìdọ́wọ́ rẹ̀ ń lẹ́lẹ̀ mọ́ pé àràmù nìkan ṣùgbọ́n tó bá ti lè tẹ̀ lọ́wọ́ báyìí halal náà ni irúfẹ́ àwọn ènìyàn báyìí wọ́n ní ká lọ mọ̀ pé owó tá a bá kójọ lọ́nà haram báyìí béèyàn bá ń na ọlọ́run ò ní fi àlùbáríkà sí o kódà kó fi kọ́ mọ́sálásí ọlọ́run ọba ò o tó bá fi ṣe ìtọrẹ àánú lam yuqbal minhu ọlọ́run ò ní kò ní kò ní kò ní gba owó tọ́ náà ọlọ́run ò ní gbà bó ti wulẹ̀ kó ma bákan náà èyí tó burú jù ń bẹ́ẹ̀ tónítọ̀ ń bá fi dúkìá àwọn tó fi sílẹ̀ fún ọlọ́run ò ní jẹ́ káwọn yẹn ó wúlò wọn ò ní sàǹfààní pẹ̀lú tó filẹ̀ ẹnìkan kan ò ní sàǹfààní pẹ̀lú tó filẹ̀ wọn tí ò bá wá sí láyé mọ́ ẹ̀ṣẹ̀ owó òun ọ̀nà tó gbà kó ọrùn rẹ̀ ni ó wà wọn ò ní bí àwọn tó bá ná owó lẹ́yìn rẹ̀ ẹ rí i pé òun òun tira rẹ̀ síwájú ọlọ́run láti jìyà fáǹfààní àwọn èèyàn owó ọkọ̀ tó lọ rà tó yẹ pé ọ̀nà haram ló fi kó owó tó fi ra ọkọ̀ yìí jọ tí ò bá sí láyé mọ́ àwọn tó bá ń gun ọkọ̀ yìí ọlọ́run ò ní bí àwọn léèrè òun tó ń lọ kó owó jọ láti ra ọkọ̀ yìí lọ́nà haram ọlọ́run ó bi léèrè o ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú kíyè sára nípa ọ̀nà tí à ń gbà kó owó jọ ọ̀nà tá ń gbà kó owó jọ ó ṣe pàtàkì òun ní àkọ́kọ́ ká tó ronú pé bó la ṣe fẹ́ máa ná nítorí pé tí ìpìlẹ̀ rẹ̀ bá ti lè wọ́ ẹ̀túntún rẹ̀ náà ò lè dá o ṣùgbọ́n inú tó ba nínú jẹ́ lẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà àwọn èèyàn òbíkítà gbogbo ọ̀nà láti lè fi kó owó jọ ẹni tí ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba kì í ṣe sálárì rẹ̀ nìkan ló ń dúró dè má kódà kì í gba sálárì rẹ̀ àwọn owó ẹ̀yìn owó owó rọ̀bìrọ̀bì àwọn yẹn ní ná èyí tó jójúlówó tiẹ̀ gan kò tiẹ̀ gbà wọn mọ́ ó ti wá sọ owó haram yẹn gangan di ojúlówó iṣẹ́ kì í ṣe tó wà lẹ́nu iṣẹ́ ìjọba nìkan ẹni tí ń ṣòwò ọkàn ò balẹ̀ mọ́ ní tí ò da oníwó tà fún yàn téèyàn ó sì sanwó tó da gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí fìtínà ni ẹ̀yìn ẹrú sàn ọlọ́run àbí kí la fẹ́ sọ lórí ẹni tó ṣe pé a fẹ́ lọ ra epo nílé epo tó ṣe pé atẹ́gùn lásán ni wọ́n fẹ́ sínú ọkọ̀ rẹ̀ tí wọ́n sì gba owó pípé tí wọ́n sì fi atẹ́gùn lásán sínú ọkọ̀ tonítọ̀ wá di alẹ́ tí wọ́n ń kakuléètì owó táwọn pa owó wá pọ̀ ìmú ẹ̀ wá dùn wá alhamdulillah ọlọ́run ò lè gba ọpẹ́ wọn èèyàn rúsìn ọlọ́run torí pọ́nà tó kó owó jọun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti banújẹ́ lérí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sunkún lérí ẹ̀ ní ti ń jẹ́rìí fún wọn ẹkún ló ń kan ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí ọ̀nà tá ń gbà kó owó owó tó kéré tálùbáríkọ ọlọ́run wà lérí ẹ̀ ó mọ̀ sàn ju owó tó pọ̀ tí ò sálùbáríkọ ọlọ́run lérí ẹ̀ lọ ọlọ́run wa ipe gbogbo àwọn owó tá a bá kójọ lọ́nà haram yìí o ní ó jẹ́ okùnfà ná fún ẹni tó bá kó owó ìjọ tó bá rí dọ́gbìn dàlì kìyàmà ibadallah ẹ̀yìn ẹrúsìn ọlọ́run bákan náà ẹ ká lọ mọ̀ wípé fìtínà tún bẹ nípa tá a bá rí owó báwo lowó yìí ṣe fẹ́ máa pọ̀ sí lómi ń bẹ ó ń wówó ó ti ṣé gbogbo obi la lè invest owó wa sí mùsùlùmí tó bá bẹ̀rù ọlọ́run ló lè ronú bẹ́ẹ̀ ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run oríṣiríṣi nǹkan náà wà á máa fi lọ tán bá yàjà àdìpọ̀ ọlọ́run bù ọ láti rí díẹ̀ àwọn èèyàn wà á máa bọ wọ́n á máa fi oríṣiríṣi business lọ àtèyí tó jẹ́ halal àtèyí tó jẹ́ haram kódé èyí tó jẹ́ haram gan ibẹ̀ ni wọ́n máa sọ fún ọ pé owó tó pọ̀ wà láàrin ìwọ àti wọn nìkan téèyàn bá bẹ̀rù ọlọ́run ẹ̀yẹrú ọlọ́run ìgbà wo ní dáwó lé business tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ haram ni tó bá dẹ̀ ṣe lẹ́ẹ̀kan báyìí ó lè jẹ́ pé èrè 2 million òun lórí láàrin ọ̀sẹ̀ kan tó bá ní kó dá lórí ti halal ó lè jẹ́ pé èrè thousand òun lórí ẹ̀yẹn rúṣin ọlọ́run èwo lọ́mọ ni yóò mú ló fi jẹ́ pé kóníkálukú bẹ̀rù ọlọ́run bẹ́yàn bá ń bẹ lọ́wọ́ ọlọ́run dákun bòmí láṣìírí bòmí láṣìírí táṣìírí bá ti bò tán báyìí challenges tún bọ̀ gbogbo àwọn tí ò yẹ kó jọ́rẹ̀ rẹ̀ ó mọ̀ jọ́rẹ̀ rẹ̀ gbogbo àwọn tí ò yẹ kán wá máa fi nǹkan kan lọ wọ́n máa béèrè ẹ̀ tó kí wọ́n ti mọ̀ pé tá a bá fi nǹkan yìí lọ òòrò dalẹ̀ gbogbo àwọn tí wọ́n ti nírò rí business tẹ́lẹ̀ táwọn òrówó ṣe yálà ó business halal ni àbí haram wọn wà ọkàn kódà bí wọn ò bá mọ̀ ọ́ rí wọ́n wọ̀ náà tí wọ́n fi dọ́dọ̀ rẹ̀ tó kí wọ́n ti mọ̀ pé táwọn bá ti sọ̀rọ̀ fún ọ owó ń bẹ lọ́wọ́ tiẹ̀ láti gbé kalẹ̀ ìyẹn náà ń pè ní temwil ọ̀nà temwil yìí bó la fẹ́ invest owó tá a ní lọ́wọ́ àtúngbúdọ̀ kíyèsára fìtínà wà ń bẹ torí pé tẹ́yìn ò bá ti lè kíyèsára wípé ǹjẹ́ owó tí mo fẹ́ kó kabi tí mo fẹ́ kówó léyìí sọ́nà halal ni abọ́nà haram ìyẹn rúṣọ ọlọ́run kọ́lọ̀n kó ṣàánú wa lórílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà a mọ̀ bú àwọn aláṣẹ àwọn olórí ṣùgbọ́n táwa ọmọlẹ́yìn náà tá ń dálẹ̀ ó pọ̀ o nínú orílẹ̀-èdè tọ́lọ́ ń kẹ́ pẹ̀lú epo rọ̀bì nàìjíríà jẹ́ kan lágbàáyé ṣùgbọ́n bó ṣe tó ọ̀hún in táwọn ìjọba sábà máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó náà ni pé bó ṣe yẹ ká rí èrè tó lórí epo gbèsè níṣẹlẹ̀ kò sí nǹkan tí ń fà á bí kì í ṣe wípé páìpù tó gbépo kọjá tó bá ti lè kọjá lẹ́yìn ìkùlé ẹnìkan báyìí òun ọyọ àdátì yọyọ àkẹ́tì yóò máa jò nígbà tó ń bá wá jò nítorí ẹ̀kọ́ tà ní owó gọbọi owó pọ́kú ní ọ̀rá ta àwọn kan òwò táwọn ń ṣẹnu wọ́n wà bọ́ pé tẹ́ bá lè kó one million lẹ̀ láàrin oṣù kan ẹ̀rì five million Jama, ìwọ tó sì lówó lọ́wọ́ tán bá gbélé ìwà bọ tí wọn náà ní rò pé ah opportunity ni five million láàrin oṣù kan gbà ní táwọn olówó ń ṣe nìyẹn jẹ̀mọ́ in tó jẹ́ àǹfààní gbogbo orílẹ̀-èdè ẹ̀yìn kan ẹwà jókòó tì kódà kò sọ gbọ́dáwọn èèyàn dá àwọn refined one àwọn èèyàn wọ́n lọ bẹ èyí tó jẹ́ crude oil tí wọn ò tí refine ẹ̀ àwọn èèyàn wọ́n lọ jí kó wọ́n lọ́ máa tàṣẹ́yìn ọ̀dì táwọn ènìyàn bá wá jáde á sọ pé àwọn olówó dé àwọn tọ́lọ́ ń bò láṣìírí láì mọ̀ yí pé oògùn ara gbogbo wa ni wọ́n mu mẹ̀kúnnà wà délé epo àti lè gbọ́kọ̀ jáde yóò ti wàhálà torí pé òrówó tó fura fún ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yẹ kó le èyí tó fi yẹ kó rọ̀ ó làwọn èèyàn kan ti pín mọ́wọ́ yẹn ẹ̀yìn ẹrú ọlọ́run kì í ṣe pé bó bá ṣe pọ̀ tó bálùbárí ọlọ́run bá ṣe wà ń bẹ̀rẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ olówó kábàámà jọ́gbédà lẹ̀kẹ́ pé kóhun sì jólòsì láyé ó mọ̀ lórí o pẹ̀lú tí ó bá pàdé wájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yẹ rúsan ọlọ́run ọ̀nà a kó owó a lo owó wa fitina wà ń bẹ o kì ṣe gbogbo business lèyàn lè dáwó lé lórí torí pé ọkọ béèrè ǹjẹ́ business yìí ṣé halal ni àbí haram èèyàn mélòó ló ń béèrè ilé ìmọ̀ nàìjíríà ẹ bá lọ petrol ẹ fi bọ́ bá ń sọ pé èyí ṣe fi ń ṣe bẹ́ẹ̀ wọn ni àfa àbẹ̀ ní kò jókòó sí bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ò lè rere ìwọ náà bá jọ ẹ̀wọ̀n ó sì mọ rówó lóòótọ́ ṣùgbọ́n ọ̀hún ọlọ́run ti yọ gbọ́ àbẹ̀ kúrò mẹ́ bó o ṣe ń kúrò nu fìtínà kan ló tún fìtínà kan bí kan ní trọ́ọ̀kì rẹ ó ṣubú lulẹ̀ wúwe dànù gbogbo àwọn èèyàn ló jóná wàhálà ó ṣẹlẹ̀ ìwọ sì rọ pé mílíọ̀sì ń wọlé bí mílíọ̀sì ṣe ń wọlé náà ló ń hundreds ló ń wọlé lọ́dọ̀ rẹ̀ kọ́bọ̀ òsì jáde ó sì rí hundred yẹn fi ṣe nǹkan pàtàkì èwo làlùbáríkà wà ní méjèèjì yẹn rú sàn ọlọ́run ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ àwọn ènìyàn kan tó ṣe wípé in tó ga jù nínú ẹ̀mí wọn láyé owó ìyówó iná ni bí wọ́n bá jókòó owó ni wọ́n máa rò bí wọ́n bá nàró owó ni wọ́n máa rò kódà bí wọ́n bá sùn owó ni wọ́n fi máa lálàá bí owó owó owó owó owó owó bí ó ṣe máa pọ̀ gbogbo ọ̀nà táwọn bá ti lè rí káwọn máa kó owó ìjọ òun làwọn ó máa rìn láti lè rí owó kó jọ kódà ẹlòmíì bó bá ń bẹ lórí ìrun báyìí kò ní sí ọkàn rẹ̀ nínú ìrun yẹn bí ó ṣe máa rówó yẹn kó jọ ibi tí ọkàn rẹ̀ ó wà nìyẹn ẹ̀yin ẹrú sàn ọlọ́run eléyìí wọ́pọ̀ láwùjọ wa lẹ́nìí òun ló ń fà á tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ sí hospitals tí wọ́n lọ ń jí ọmọ òòjọ́ tí wọ́n lọ ń jí wọn gbé eléyìí ló ń fà á lẹ́nìí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n kidnap wọn tí wọ́n ń fún wọn lóyún tí wọ́n obìnrin mi ò tí ì bímọ oyún inú rẹ̀ wọn ti tà kó nàìjíríà táwa wáyé jama kí torí owó náà torí owó yìí náà ni bá lè ronú tọmọ bá tí ń jẹ owó ni dààmú tó báyìí lórí owó torí pa anabi alayhi wa sallam anabi kó wípé kan kò ní jáde iye ni yóò tí ò bá tí ì pé ò lè jáde owó tó níyẹn náà ti wà nú àkọọ́lẹ̀ kò ní tó bá gbé kò sínú àkọọ́lẹ̀ bọ́ bá ṣe oògùn owó ọ̀yà wèrè ni ẹ̀yin ẹrúsàn ọlọ́run ẹ jẹ́ ká gba tító pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala ètò ọlọ́run bá ti ní yóò jẹ́ tiwa yóò jẹ́ tiwa ká tó jáde kúrò láyé ètò ọlọ́run bá sì sọ pé àní ní kò lè jẹ́ tiwa bó ti wulẹ̀ kó mọ́ o ẹ̀yin ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé ń bẹ nínú àwọn ènìyàn abala kejì àwọn tó ṣe wípé àwọn mọ ìtumọ̀ ti ń jẹ́ owó wọ́n sì fi owó sí àyè yẹ kó wà wọn ò sàṣe jù bẹ́ẹ̀ wọn ò sàṣe tó kí la gbà lérò pẹ̀lú wọn ò sàṣe jù wọn ò sàṣe tó àwọn èèyàn míì ń bẹ wọn a máa sàṣe jù lórí ọ̀rọ̀ owó àwọn míì ń bẹ wọn a sì máa sàṣe tó lórí ọ̀rọ̀ owó ṣùgbọ́n wọ́n tún wọ́n sì ó làwa mùsùlùmí gbọ́dọ̀ wà kí ni àṣejù lórí ọ̀rọ̀ owó òun náà lẹ́yìn tó bá yẹ pé gbogbo àlámọ̀rí rẹ̀ pátá owó yìí ni owó yìí ni owó yìí ni yálà ọ̀nà tó gbà rí jẹ́ àlàálì ni o àbáraàmù ni o ẹ̀mí lọ sí ni o kò sí ètò kan ẹni yẹn ló ṣàṣejù lórí ọ̀rọ̀ kíkó owó jọ ẹni tó sàṣe ètò òun lẹni tó ń sọ wípé ẹ owó kò sí túmọ̀ ìkílẹ̀ fẹ́ fowó ṣe wọ́n lẹ̀ ń lọ bí iṣẹ́ ẹ má lọ bí iṣẹ́ ẹ jókòó nulẹ̀ ọlọ́run ọlọ́run ó ṣàánú yín àṣe ètò nìyẹn ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní ká má gbìyànjú kò ní ká má wọ ọ̀nà jẹ́ mú wa torí pé lómi máa ń sọ lẹ́ni tó bá bẹ̀rẹ̀ wáàsí yóò ṣe wáàsí débi wípé ẹ àbẹ̀rẹ̀ pé ọ̀dà ẹ̀yin èyí jẹun ni ẹ̀yin ò ní bùkátà sọ ẹ̀ ní jẹun ni tẹ́ ẹ wá yẹ̀yẹ owó tán báyìí débi pẹ́ni tó bá fẹ́ lọ bí iṣẹ́ gan fẹ́ lè fi iṣẹ́ rẹ̀ lẹ̀ kó lóun ọ̀lọ́ bí iṣẹ́ mọ́ láà irú ọ̀rọ̀ kò wọlé nínú ṣẹ̀ríà wọ́n tún wọ́n sì oní ṣẹ̀ríà Islam fẹ́ ká dúó lórí ọ̀rọ̀ owó ẹni tó sì júwe ọ̀rọ̀ owó fún wa lọ́nà tó gbà rọrùn jù òun náà ni àfẹ́wà Sheikh Islam bin Taymiyyah rahimahullah rahmatan wasi'a wọ́n ní àpéjúwe owó wọ́n ló dà gẹ́gẹ́ bíi toilet ilé ìyàgbẹ́ ẹ̀yàn rúsàn ọlọ́run béèyàn bá kọ́ ilé bí ilé téèyàn kọ́ bó bá dáa jù bẹ́ẹ̀ lọ gbogbo léhùn èèyàn yọ oríṣiríṣi yàrá síbẹ̀ èèyàn wá fi tọ́lẹ̀tì bẹ̀ ó wá di àárọ̀ ó fẹ́ ó gbọ̀nsẹ̀ ó sẹ́yìn sẹ́yìn kùlé ó ń gbọ̀nsẹ̀ ń bẹ̀ in tó ń ṣe yẹn tàbùkù lè ń bóde tó ah ṣé kò sí ah, kò sí tọ́lẹ̀tì inú ilé yìí ah bí lè ṣe tó yẹ kò sí tọ́lẹ̀tì ń bẹ̀ ẹ̀rí wípé bí tọ́lẹ̀tì ṣe jẹ́ nǹkan tó yẹ pé èyàn fẹ́ kan sọ létí èyàn gan ó sì ṣe pàtàkì tí ò bá sí nínú ilé fìtínà ni tí ò bá sí nínú ilé àbùkù ni ṣùgbọ́n téèyàn bá ń sọ̀rọ̀ ilé ìyàgbẹ́ téèyàn bá ń jẹun lọ́wọ́ gẹ̀yìn olùfẹ́ kan sọ létí èyàn àmọ́ bẹ́ẹ̀ tí wá ṣe takò òun síbẹ̀síbẹ̀ ó ṣe pàtàkì wọ́n ní àmọ́ bí tọ́lẹ̀tì ṣe ṣe pàtàkì tóun èyàn wá lè gbé bẹ́ẹ̀ bíbẹ̀ kéèyàn ó sùn kéèyàn lè yóò sùn bẹ́ẹ̀ kódà kéèyàn ó túnṣe kódà pọ̀ èyàn ò lè sọ pé ibi tóun wọ́n máa sùn ní tọ́lẹ̀tì lòun máa sùn o wọ́n lápòjúwe bówó ṣe rí nìyẹn owó kò wọ́ ti ìtẹ̀ èyàn wà á da gbogbo ẹ̀mí èyàn lé àtọ̀nà àràmù àtọ̀nà àlàálì owó ọ̀wọ́ tẹ̀ bákan náà owó yẹn sì ṣe nǹkan tẹ̀ èyàn sọ wípé ètò owó èmi ò rí tó wóró àwọn nǹkan kan bẹ́ẹ̀ ń di ẹ̀sìn pọ̀ bá lówó ò lérí ṣe ìdí ìtò jẹ́ pé wọ́n tún wọ́n sì ní Islam fẹ́ ká dúró lórí ọ̀rọ̀ owó ní islam sì ṣe lẹ́tọ̀ fún wa pé gbogbo iṣẹ́ tó jẹ́ halal kí mùsùlùmí ó ṣe láti lè rí owó kójọ lọ́nà halal sùmọ́ta bá kówó ń jọ kọ́mọ́ à jẹ́ wípé owó yẹn ni ó di ọlọ́run wa mùsùlùmí máa ń ní owó fi yẹ́dì yìí lẹ́yìn sàfihàn kọlbìṣe mùsùlùmí ò ní owó lọ́wọ́ ni kìí ṣe nínú gbáyà ọwọ́ ni kìí ṣe pé nínú gbáyà wa lágbè owó sí ẹ̀yìn ẹrú san ọlọ́run ọba ẹni tó lóore nínú àwọn tí ń kówó jọ nínú ẹrú ọlọ́run ó náà lẹni tó fi bẹ̀rù ọlọ́run ọba tó fi kó owó rẹ̀ jọ ó fi bẹ̀rù ọlọ́run ọba náà kò sì fi owó òun sí ọkàn àyà rẹ̀ ó ń rí owó náà ó sì ń lò ó láti fi ṣètò ọlọ́run ó ń lò ó láti lè fi ṣàánú àwọn tó kù díẹ̀ káàtó fún irúfẹ́ onítọ̀hún làwọn ẹni tọ́lọ́run ọba yọ́nú sí lórí ọ̀nà tán gbà kó owó wọn jọ ọlọ́run sọ alukur'an alkarim ọlọ́run ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ má jẹ́ kí owó yín àbí àwọn ọmọ yín ẹ má jẹ́ kí wọ́n kọ́ dí yín níbi ìrántí ọlọ́run ẹnikẹ́ni tí owó tó ní tí ò bá jẹ́ kó ráyè sí tọ́lọ́run ọlọ́run ní ẹlọ́mọ̀ ìpérú àwọn ẹni bẹ́ẹ̀ umul khasirun àwọn ni ẹni òfò kọ́lọ́mọ ṣe wá ní ẹni òfò alhamdulillah wassalatu wassalamu ala rasulillah اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وبعد عباد الله اعلموا ان الفتنه في الانفاق في انفاق المال فان الناس انقسموا الى ثلاثه منهم البخيل الذي منع حق الله وحق عباده في ماله فلم يؤدي الزكاه ولم ينفق على من يجب الانفاق عليه من الاهل والمماليك والقربات عباد الله ومن الناس المسرف والمفرط الذي يبذر ماله وينفقه في غير وجهه وفيها وفيما لا يحمد عليها شرعا وعرفا فهذا من إخوان الشياطين يا عباد الله ومن الناس من, من إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا قد بذلوا الواجبات وكملوها بالمستحبات وبذلوا ما يحمدون عليه في العادات فهؤلاء هم عباد الرحمن الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما قال الله تعالى ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن الله يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا أيها المسلمون لقد لعب الشيطان بأفكار بعض الناس فجرأهم على المعاملة المحرمة سيئة فارتكبوا محارم الله وهم يعلمون وتجرهوا على الإثم كأنهم لا يعقلون ومناهم الكسب وكثرة المال فبئس ما يصنعون عباد الله إياكم والجش فإن مفاسده جسيمة وأخطاره عظيمة على الفرد والمجتمع أيها المشتري على الإثم تفكر في مدى تعثير جريمتك في أفراد المجتمع وعليك أثقال الوزر من حيث لا تشعر يوم القيامة فهل أنتم منتهون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú fìtínà mẹ́ta tá a ló ń bẹ níbi owó fìtínà alákọ̀ọ́kọ́ òun náà ni fìtínà ọ̀nà tá a gbà kójọ fìtínà ẹlẹ́ẹ̀kejì àti kójọ tán bóun ló ṣe máa pọ̀ sí fìtínà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fìtínà ẹlẹ́ẹ̀kẹta àti kójọ ó ti pọ̀ bóun la ṣe fẹ́ máa na fìtínà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o fìtínà ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹrú san ọlọ́run àwọn àfáà wọ́n pín àwọn èèyàn sí ọ̀nà mẹ́ta lórí eléyìí ẹni alákọ̀ọ́kọ́ nípa fìtínà bá a ṣe ń ná owó òun náà ni albakhil o náà ni ahun kọ́lọ́wọ́n ọba kó sọ wá ń bẹ̀ ahun yóò gbégbé sí ayé olùsìn ṣùgbọ́n ọjọ́ gbòǹde dí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí olówó ọlọ́run nífẹ̀ẹ́ pé òun fún lówó ṣùgbọ́n gbà tó bá wà láyé ìgbésí ayé olùsìn ni máa gbé dìde olówó dìde ìṣirò iṣẹ́ tó lówó pẹ̀lú ẹ̀ òun ẹni tó bá jẹ́ ahun òun náà lẹni tó ṣe wípé ó hànà ìwọ ọlọ́run tó yẹ kó ṣe kò ṣe ìwọ ẹ̀dá èyí tó ń bẹ lọ́rùn rẹ̀ nínú owó rẹ̀ tó yẹ kó ná fáwọn ẹ̀dá kò ná òun náà lẹni tí ò yọ zàká kò ná owó rẹ̀ láti fi ṣàánú ọmọlàkejì kò ná owó rẹ̀ láti lè fi ran ẹni tó kù díẹ̀ káàtó láwùjọ láti lè fi ràn wọ́n lọ́wọ́ irúfẹ́ ẹni báyìí nínú àwọn tó sorí ibú jùlọ nínú àwọn tí wọ́n ní owó lọ́wọ́ ni o nínú ẹni tó sorí ibú jùlọ nínú ẹni tó kó owó jọ òun náà lẹ́ni tó bá jáhùn torí pé owó ọ̀hún kò ní wúlò fún bẹ̀lẹ̀ tà pé yóò wúlò fẹ́lòmí ọlọ́run ó sì ṣe rẹ̀ lórí owó náà tó bá dìjọ́ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́ni tó ṣe wípé òun kì í sáhun ni bùtù lóni kì í sáhun rárá ọmọ ṣùgbọ́n a máa ná owó rẹ̀ síbi nǹkan tí ò wúlò ta lẹni tá ń pè ní onínàápà onínàápà bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń túmọ̀ ìnáàpà ó yàtọ̀ gẹ́gẹ́rẹ́ sọ́nà tí Islam fi túmọ̀ o èèyàn lè ra handset kó ipa handset tí wọ́n ra five thousand ni ó wá rí handset ẹnìkan ẹni ẹni handset tòun yìí thousand naira ni wọ́n ah ìyẹn kọ́ ní ń pè lápà torí handset tó jẹ́ twenty thousand yẹn àwọn iṣẹ́ kan bẹ tóun ó ṣe twenty five thousand ò lè ṣe ẹni tó ṣèrọ ní twenty thousand yẹn báyà àwọn nǹkan yẹn jọmọ́ṣẹ́ rẹ̀ tó yẹ pé kò lè rí níbi oní five thousand naira kó wá rí kó lo sẹ́ẹ̀tì twenty thousand naira kó wá máa fojú àpàwọ́ náà kì í ṣe tán pè lápá nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan lò ẹlòmíín bẹ tó ṣe wípé ọkọ̀ tí ń lò ọkọ̀ olówó ńlá ni kò sídìí tó jẹ́ kó rà bẹ́ẹ̀ ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tí ń ṣe ó ní í ṣe pẹ̀lú ìrìn rẹ̀ lápèjúwe ẹlòmíì ń bẹ Àbújá ní ti ń ṣiṣẹ́ kò sì lè má every weekend yóò máa wá rẹ ẹ pẹ̀lú ẹni yẹn ọkọ̀ tí ó bá yàtọ̀ sí pé ọkọ̀ yẹn lálàáfíà ó gbúdọ̀ jọ ọkọ̀ tó lè sáré dáadáa tó ń lọ ra arú ọkọ̀ yẹn ah ni ọ ọ bá ti ni pẹ̀lú ẹni yẹn nǹkan tó ń sọ òun ò lè ojú táwọn èèyàn fi ń wọ iná àpà ó yàtọ̀ sí ojú tí islam fi wo iná àpà ojú tí islam fi ń wo iná àpà kódà èèyàn lè jẹ́ oníná àpà kó ṣe pé owó tó o ná o lè ná five naira kí islam ó sì consider sí àpànìyàn èèyàn sì lè ná twenty million kí islam mọ́ consider àpànìyàn lápèjúwe ẹ̀yìn ẹrú sin ọlọ́run ẹni tó mu sìgá àpàni kódà kí sìgá mọ́ kó chíìpù jù bá ń lọ àkọ́kọ́ náà gbogbo owó téèyàn bá ná síbi tí ò ṣèyàn láǹfààní tó yẹ ìnira ni ó tún kó báyàn iná ń pè ní apà ẹni tó bá náwó síbi nǹkan tí ò wúlò tí ò sàǹfààní fúnra rẹ̀ bìlẹ̀ntà sí pé yóò sàǹfààní fẹ́ lómi náà máa ń pè lápà jàmá ẹni tó mu sìgá tó bá mu ọ̀pá sìgá kan àǹfààní wo lórí mbẹ̀ ju pé ọfà èéfín ságbárí lọ tí èéfín bá wá ń wù ọ́ lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe búrẹ́dì lọ dúró síbi tí èéfín ti ń jà kódà ò ní náwó kankan kò ní ìdíkò náwó kọ́ ọ má bàa jápa so ó ní náwó kankan lọ dúró bẹ̀ kọ́ máa fa èéfín yẹn sí mú tọ́ bá fà sí mú tọ́ tí ọlọ́run ẹ̀ kò sì máa lọ kàkà tó fi wá ná kódà kó ti five naira ló ná lórí sìgá àpànìyàn torí pé kò sáǹfààní kan tó fẹ́ rí bẹ́ẹ̀ bákan náà ẹ mọ àwọn èèyàn tán máa láwọn máa ju àwọn máa ju kí lorúkọ tán máa ju tí ó dùn gbà òye bánga apani nítorí pé kò sí ní tó fẹ́ fàyọ̀ mbẹ́ bọ́ bá ti dún owó yẹn ti parí náà nìyẹn tẹ́gbẹ́ kí nǹkan ó dún ni lọ wá igi kó fi na irin kan yóò dùn ó dẹ̀ ní sanwó kankan so tọ́ bá fẹ́ kí nǹkan ó sádùn ó lè wá igi ńlá kan kó bọ́ òun múnika lọ́wọ́ kó fi lura wọn báyìí olóòdùn gbà tọ́ bá ti dùn ó ti ṣe àṣìfù tó fẹ́ àṣìfù láì náwó kankan kọsẹ̀ nídìí kọsẹ̀ lọ ná bíi twenty naira fifteen naira hundred naira two hundred naira lérí pé àsáfẹ́ káriwo dún irú ẹni bẹ́ẹ̀ musrif ni onínà pani bẹ́ẹ̀ náà ni gbogbo owó téèyàn ná lérí nǹkan tí ò mú àǹfààní wá kódà kówó yẹn ó kéré àpani sẹ̀ríà islam ń perú nǹkan bẹ́ẹ̀ iyekíye téèyàn bá wá ná bó ti wulẹ̀ kó pọ̀ tó tó bá ti lè jẹ́ pé èèyàn máa dìráìfù àǹfààní níbi nǹkan yẹn kì í ṣàpà gẹ́gẹ́ bí islam ṣe bó ṣe wò ó ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹni tó bá yẹ kó ń ná owó rẹ̀ nínú àpà tó ń ná owó síbi tí ò yẹ kéèyàn ó ná sí tó ń ná owó síbi táwọn èèyàn ò tiẹ̀ ti lè kí pé o káre tí wọn ò ti lè kí pé o ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àdánwò ńlá ni owó tó ní jẹ́ fún o tó bá ti jọ́ gbé dàlùkìyàmà ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìpín ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn tí wọ́n ń kó owó wọn jọ wọ́n ń ná owó wọn sójú ọ̀nà àtọ̀lọ́hún wọn kì í àpà bẹ́ẹ̀ sì ni wọn kì í sahun máa ń ná owó wọn wọn ò wọ́ owó bẹ́ẹ̀ sì ni wọn èyí ná owó wọn nínà bùtùlù kò tí wọn ò lè ná lérí tí ó láǹfààní lérí bó ti wulẹ̀ kí owó nǹkan kan kó mọ níwọ̀n tó tí wọ́n bá ti rí i pé kò ní sàǹfààní kankan ẹ̀ nílé wọn kan náwó síbẹ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lé ojú ahun ni wọ́n fi máa ń wo olówó mi tẹ̀sìn báyìí dáadáa wọn ò ní kò sí bẹ́ẹ̀ bá pè síbi òde olóku kò ní náwó bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ya ìyá ìyàwó rẹ̀ kú kódà kò pa màálù kankan ó ti mọ̀ pé kò sáǹfààní kankan tó ń fẹ́ rí mẹ́ ìgbà tí ìyá yẹn ń bẹ láyé ta ló ń tọ́jú ìyá òun òun ló ń tọ́jú ìyá ìgbà tí ìyá síkì ta ló gbé lọ ọsibítù òun ló ṣe yẹn jẹmọ àwọn èèyàn ò ní rí gbogbo nǹkan yẹn níjọ́ tí ìyá ń bá wa kú lérí pé kò wá pa màálù gbogbo fámìlì òní àwọn lọkọ lágbájá àwọn onítàmọdò ẹrí bí nǹkan ẹwà tó díjẹ kọlọńkọ wọlá tó bẹ̀rẹ̀ kó sàánú wa àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run tí wọ́n bá ní owó lọ́wọ́ wọ́n ṣetán láti ná ogun tí wọ́n ní lérí tí ó ṣe wọ́n láǹfààní àti tí ó ṣe ọmọlàkejì láǹfààní wọ́n ṣetán láti náwó lérí ẹ̀ wọn ò sì ṣetán láti ná kọ́bọ̀ wọn lérí nǹkan tí wọ́n bá rí pé kò sáǹfààní kankan bẹ́ẹ̀ kódà wọ́n rí pé aburú ni nǹkan yóò dálẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn gbìntẹ́ wá rí ẹ sọ ẹ bá pè wọ́n láwọn wọ́n gbà wọn ò ní náwó wọn sí ẹ̀yin ẹrú sin ọlọ́run irú àwọn èèyàn yìí àwọn ni wọ́n yege o lórí owó tọ́lọ́wọ́n bá jogún fún wọn àwọn nìkan ni wọ́n ní àṣeyọrí nítorí pé gbogbo ń ta yẹn pátá la àkáǹtì fún dẹ́gbẹ̀dàlì kìámà èyí tó ọ̀nà síbi tí ò wúlò yẹn àwọn tí ọ̀nà fún yẹn wọ́n ti ṣùgbọ́n tó gbé dalẹ̀ káwọn tó bá àkáǹtì fún ò ní rí wọn o lọ́bi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ̀ máa ń náwó fẹ́lẹ́rẹ́ ẹ àkáǹtì fún jọ́ gbé dalẹ̀ kíámà yá gbà tó kí mi torí mi wá wú mi ò tiẹ̀ mo sàn lọ ẹ rẹ lómi ẹnu ni ó fi máa jábẹ́ẹ̀lì dọ́là sí báyìí tán bá sì pé kọ́ náwó sójú ọ̀nà ọlọ́run kò ní rówó yẹn sàn kò ní ná yóò máa jábẹ́ẹ̀lì báyìí òun ló fà á tó fi jẹ́ pé àwọn tó yẹ pé àwọn tó yẹ pé wọn ò wúlò láwùjọ àwọn làwùjọ àwọn là ń celebrate lénìí àwọn tọ́ọ̀gì ó kàn yí mọ́ ọ náà sákòrin ìlú kẹjọ ó bá dolórin tó yẹ pé tẹ́lómi bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ó lè lélẹ́yìí ó kàn yí mọ́rin ni ẹ gbọ́ àwọn ọmọ tó ń kọrin yẹn tẹ́ ẹ bá rí wọn mọ̀ pé àwọn eléyìí látara gbogbo tẹ́ ẹ kẹ́ ẹ ná tó bá lówó lọ́wọ́ gbé mọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní scholarship àǹfààní ó jáde ọmọ tó tí wọn ò rówó gbé foundation kalẹ̀ kí wọ́n fi tọ irú ọmọ yẹn tó bá wúlò yóò wúlò fẹ́ bíun yóò wúlò forílẹ̀-èdè ṣùgbọ́n gba àwọn ọmọ olórin tẹ́ ń náwó fún wo ló jáde ńbẹ̀ ẹ̀yẹ rúsan ọlọ́run bó o ṣe ọlọ́run ò ní lọ́wọ́ ẹni tó fún o ṣùgbọ́n wọ́n tó yẹn àkáǹtì fún bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nà tá à ń gbà ná owó wa nítorí pé owó tí wọ́n ní àkànnà àwọn tó máa ń ṣiṣẹ́ wàhálà yẹn ni ọ̀rọ̀ tí mo ń sọ yìí north ló ti ṣẹlẹ̀ nílẹ̀ haúsá ẹni yẹn wá ń bẹ lọ́hùn wípé ìwọ ọlọ́hùn dákun ṣàánú òun lónìí jogún twenty naira fún un kóun ò fi lè fi mu kókó twenty naira òun ò tọrọ nǹkan míì ju twenty naira lọ bẹ́ẹ̀ni ẹ ti wá ń sọ yẹn tá a ti wá wà lẹ́gbẹ̀ẹ́ ah, kí lẹ́ni mi ní tọrọ twenty naira pé kóun fi mu kókó mo já ya fún twenty naira àdúrà rẹ ti gbà lójú ẹsẹ̀ náà jàmọ́ owó tí wọ́n ní tọ́ ọmọ bó ṣe náà lẹ́lòmíì ń tọrọ pé ọlọ́run kódà twenty naira ẹ̀yẹ rúṣin ọlọ́run gbogbo problem tẹ́lòmíì nínú gbèsè ayé ẹ̀ tó lòun fẹ́ parọ́ òun kò tí ì ju fifty thousand naira lọ tí wọ́n ń mú tó lòun kọ́ para òun kò tí ì ju fifty thousand naira lọ jàmáà kéèyàn wá gbé fifty thousand naira yẹn fún yóò rò pé òun ṣẹ̀ṣẹ̀ délé ayé ni àbí òun ti wà ní àlìjánnà tó bá fẹ́ máa ṣàdúrà gan yóò ṣe gbé fún ọ níbi tó bá a ṣe ná owó wa yẹn láti lè jẹ́ kó ní ìfẹ́kìtì tó ní làpàgì nínú ìgbésí ayé àwọn ènìyàn àmọ́yẹ lomi tọ́jú pé wọ́n lọ́n lòun sábàbí tó kàn án lọ́wọ́ tó ná padà dèyàn pàtàkì láéláé àdúrà ní òfin máa ránṣẹ́ sí ọ yàtọ̀ sádùn àti fi ránṣẹ́ sí ọ̀hún tọ́lọ́n bá ní kó wá àkáǹtì bó ṣe náwó tó fún yẹn inú rẹ̀ ó dùn láti san wájú ọlọ́run pé mo fi ṣe tọ́lọ́run ẹni tí mo fi ṣe tiẹ̀ fún òun náà ti dèyàn pàtàkì lẹ́ni èyí tó wá ná nílé aṣẹ́wó èyí tó ná fáwọn ọ̀rẹ́ rẹ̀ tán bẹ́ẹ̀ ń lé ọtí tó fi rọtí fún wọn sójú òní tí ọ gan láti àkáǹtì fún wájú ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run ìkẹ́ ọlọ́run òun ni kéèyàn olówó lọ́wọ́ ọgbọ́n kọ́ mímọ̀ ṣe kọ́ kódà ọjọ́ orí kọ́ ẹni tọ́lọ́run bá wá taari rẹ̀ sí kó lò dáadáa o ẹni tọ́lọ́run bá taari rẹ̀ sí kó páyọ̀ ọlọ́run kó má rọ̀ pé òun ló ní o kó gbà ìpè àfúnsọ ni ọlọ́run yóò sì bi léèrè tó bá di jọ́gbìn di alikiyama ọlọ́run sọ náà alukur'an kẹrim ọlọ́run ni wàlá àtẹ́jẹ́ aliyada kamagbolo latan ilà onukik ọlọ́run ni ìwọ tó bá òdodo ó gbọ́dọ̀ yahun o díẹ̀ tó oníhùn náà ná díẹ̀ mbẹ́ wàlá tabsutu akulalibas ó sì tún gbúdọ̀ yapa má yahun má yapa dúró níwọ̀ntúnwọ̀nsì ọlọ́run wá ń dájúdájú ọlọ́run òun náà ní máa ń ṣe ìgbàláyè arísìkì fún ẹni tó bá fẹ́ ọlọ́run a sì máa dín lẹ́nu a máa ká arísìkì ńlẹ̀ fẹ́ lómìn tó bá wù ẹ̀rí ẹlòmíì níbi kéèyàn ó ní làákàyè làákàyè ń bẹ níbi kéèyàn ọgbọ́n ọgbọ́n ń bẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò mọ fà náà ni kò ní tọ́ra wọn yóò mọ gbìyànjú gbogbo yẹn náà wọ́n mọ̀ kó ń gbìyànjú ṣùgbọ́n ibi tí táwọn ẹgbẹ́ rẹ̀ gbà táwọn kọjá fúrílẹ̀ tó ń bá fẹ́ kọjá ń bẹ̀ yóò ṣubú kò sẹ́ni kankan bá a ṣe kádàrà tiẹ̀ náà nìyẹn ìwọ tọ́lọ̀ wá ní kí tiẹ̀ iṣẹ́ táwọn èèyàn ṣe tí wọn ò jèrè tán sọ́ọ̀tì bí wọ́n bá ṣe báyìí owó jáde ń bẹ̀ fún ọ ntẹ́nìkan fẹ́ ṣe tí ò rí ṣe tí wọ́n ṣe tó rí ṣe má dunnú o fìtínà ló jẹ́ fún wọn tó rí ṣe ẹni tí ò rí ṣe yẹn náà fìtínà ló jẹ́ fún wọn náà ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o àsìkò táwa wà láyé lẹ́ni ṣètọ́nù ti fi ọpọlọ àwọn èèyàn ṣeré débi wípé àwọn èèyàn ṣe àyà kókó nàkí àwọn èèyàn ṣe àyà líle sọ́lọ́run débi pé gbogbo ọ̀nà làwọn ni kódà kí ẹ̀mí ọmọlàkejì ọ lọ sí lórílẹ̀-èdè Nigeria táwa wáyé láti lè fi wá owó wọn á wá owó bí ẹni pé wọn ò ní làákàyè wọn á kó owó jọ pé owó yìí owó yìí owó yìí káwọn sáàmà kó jọ ni àwọn ti gbàgbé wípé àwọn pàdé ọlọ́run níjọ́ kan ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí jàǹbá tá a bá fẹ́ kó owó jọ ẹ ká jìnà sí èrú tá a bá fẹ́ kó owó jọ torí pé gbogbo aburú tó ń bẹ níbi kéèyàn ó kówó jọ lọ́nà èrú níbi kéèyàn ó sogún dogójì níbi kéèyàn ó máa ta atẹ́gùn fún yàn níbi kéèyàn ó ta nǹkan dúdú kéèyàn ó pè ní funfun ẹ̀yin ẹrúsìn ọlọ́run tó o bá fẹ́ ra tí ò da bó o bá ti dé ṣọ́ọ̀bù báyìí wọ́n sọ fún ọ pé if na original come inside èyí bàrúfù gan lọ́wọ́ àánú léwu ọ wà á san owó original bàrúfù ni ó sì tà fún yàn ní tó ń ṣẹlẹ̀ ló lè dé wa lé nínú ẹni tó fẹ́ ra ọkọ̀ ẹni tó fẹ́ ta ọkọ̀ fún ọ wọ́n ti yọ ac bẹ̀ wọ́n ti yọ téèpù tó wà ń bẹ̀ wọ́n ti yọ gbogbo ẹ̀ nígbà tó bá wà rà tán àná kò sí téèpù ń bẹ ọ̀nì téèpù wà ń bẹ òun lélẹ́yìí ọ̀sánwó ni a tún tà fún ọ èyí ó tún sanwó ó tún tà fún yàn ẹ̀yìn ẹrú sí ọlọ́run tẹ́ni yẹn bá gba owó yẹn yóò pọ̀ tó bá dókun jàlè kìlámù fìtínà ti ń ṣẹlẹ̀ nìyí mẹkáníìkì tó gbéṣẹ́ fún ní tí ń bẹ́nu ọkọ̀ rẹ náà ló yọ ó tún tà fún ọ ọ̀gá àyìn tó wà nù ọkọ̀ yìí ẹ̀rà mi ni o ti bàjẹ́ o kódà àlera alákùrẹ́ o èkó láti lọ o kò wá sówó ńlẹ̀ bá ẹ lọ wá ní o bí o bá sí ń bẹ̀ bá àtọkọ yín ẹ̀ lè gbádùn ẹ̀ nígbà o bá sì lọ o lè mọ̀ wá bí iṣẹ́ bí ọjọ́ kan àbí bá pé bá ti béèrè òun kan lòun ò sí ń lé tinú ọkọ̀ rẹ náà ni ó fi ọ́ìlì fọ̀ yóò túnbọ̀ fi bẹ̀ padà yóò sì gbọ́ owó lọ́wọ́ rẹ kò ní ra kankan ẹ̀yẹ rúṣin ọlọ́run tó o bá ń kówó jọ báyẹn àánú rẹ ṣe mí o tó o bá ń kó báyẹn ó lè máa pọ̀ o lè máa fi kọ́lé o lè máa ra mọ́tò o lè máa sọ̀pọ̀lọpọ̀ nǹkan lérí ẹ̀ àtúbọ̀tán wá ń kọ́ àtúbọ̀tán táyé àtàtúbọ̀tán ọjọ́ gbẹ̀ndà kìyàmà ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀jẹ̀ ká ọlọ́run ẹ̀jẹ̀ ká ronú lọ́rọ̀ náà táfi kówó jọ in tó wá bọ owó ọ̀hún gan jẹ́ náà ni pé a padà filẹ̀ tó bá yẹ pé filẹ̀ ni àbá lọ wọ̀ sí in tá a gbogbo ọ̀nà láti lè fi kọjọ ṣùgbọ́n tó yẹ pé tó bá yá náà padà filẹ̀ wa ṣe wàhálà rẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ náà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀nà owó jọ pàápàá jùlọ kéèyàn àwọn jàǹbá kan bẹ tó o bá ṣe ọlọ́run ló mọ iye ẹni tí ó sunkún jàǹbá yẹn ìwọ tó o lọ ra epo tó o fi kẹrosínì míìsì ẹ̀ tẹ́ ẹ fi omi míìsì ẹ̀ gbogbo ẹni tó bá ra epo yẹn sínú ọkọ̀ ọkàn wọn mọ bàjẹ́ ọlọ́run ló wá mọ iye ẹni tọkọ̀ rẹ̀ ó bàjẹ́ inú tiẹ̀ sì mọ̀ dùn pé wọ́n ti gé ni àwọn yẹn bí wọn ò bá mọ̀ gan ọlọ́run ó mọ bínú sí ọ pé ó ti dèèyàn méjì ń sìn tí wọ́n sunkún lórí pé wọ́n fẹ́ lówó lọ́wọ́ ó dèèyàn mẹ́ta tí wọ́n sunkún lórí pé wọ́n fẹ́ lówó lọ́wọ́ ó dé èèyàn mẹ́rin tọ́sọ wá wo iye àwọn èèyàn tí wọ́n ta epo yẹn fún ìwọ sì ní mọ̀ ìwọ mà sọ pé owó ti dé bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jí epo nàìjíríà tí wọ́n lọ ń jí bẹ́ ó lé ń sìn nínú àwọn issues tó lágbára nàìjíríà ń sìn tó tough gan ó ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bọ́ńkìrì tán lọ́ mọ́ bẹ́ pipe epo ẹ̀yin ọmọ wò wípé ẹ̀yin fẹ́ lówó lọ́wọ́ bẹ̀tọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sọ́fà nàìjíríà lépo à ń jìyà lórílẹ̀‐èdè Saudi Arabia èlítà epo kan ó cheap ju èlítà omi lọ sótán bẹ́ẹ̀ sì ni tá a bá ń wọn epo wa pẹ̀lú epo wọn náà wọn ò lè fọ́ gbáyà pàwọn lépo jù wa lọ kí ló ta fi ń sọ́fà tí kì bá sí àwọn èèyàn kọ̀ọ̀kan táwọn dúró nídòó pé káwọn ó máa yó kébi máa pàpà mẹ̀kúnnù nàìjíríà kò yẹ ká sọ́fà ara bó ti wulẹ̀ ọmọ ẹni tó bá mọ mineral resources tọ́lọ́ ń ṣe fún wa ṣùgbọ́n lẹ́ni ẹ̀rọ ọmọ nàìjíríà ẹni tó kàwé kò ríṣẹ́ tí kì bá yẹ pé nàìjíríà ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni tó ní àforítì ni ẹ wo ọ̀pọ̀lọpọ̀ òbí owó tó yẹ kán fi jẹun kán fi dá nǹkan ṣe wọ́n fi ń tọ́ ọmọ níléèwé tẹ́bá wá róbì tí ń tọ́ ọmọ níléèwé kò ní lè dá nǹkan kan bí ìṣe mọ́lé ayé torí pé ọmọ eléyìí ti gbowó sùkúù eléyìí ti gbowó sùkúù ọ̀rọ̀ pọ̀ wọ́n kọ̀lé láyé ó ti kó onú gbèsè ayé jàmá ọmọ tá a wá pa ilé lọ páyọ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà nídìí tí wọ́n lùlù káwọn ó yó kébi máa pa mẹ̀kúnnù wọn ò lè mú jẹ nílẹ̀ ayé ń bì ẹ sì rí bọ́lá wọn ṣe ń ṣe fún wọn náà gbogbo àwọn tán wà ní ètò ọ̀rọ̀ aviation plane ń já kò lè possible kí plane ó já nítorí pé ó ti láwọn ìgbìmọ̀ tán gbé kalẹ̀ kó o tó lè gbé plane kalẹ̀ ní airport wọ́n check ẹ̀ wọ́n yẹ̀ wò ṣùgbọ́n dàmọ́ ń tán bá fún àwọn èèyàn ní bribe plane tí ọ̀yẹ́ kún wọ́n authorize ẹ̀ kó wà ń bẹ̀ wọ́n nìkan gbé síbẹ̀ mẹ̀kúnnù nìkan náà kọ́ ló ń kú báyìí àwọn náà ń fara gbà ọlọ́wọ́n bá kì í sọ̀rọ̀ ẹ kí gbogbo wa ẹ jẹ́ ká kíkó owó owó jẹ́ bàbàrà wa ètò ọba ti láàánì ń bẹ láàánì èyí tó ń ní lọ́wọ́ yẹn èyí tó ló ní ni èyí tó ọba ti ní ní kò sí nítorí oṣù ẹwọ́ rò ní tẹ̀ wípé gbogbo nta ọba ní pátá á jábọ̀ fún kíámà gbogbo ẹni tó bá wá sunkún láyé ẹjá máa rántí ọlọ́run gbogbogbò ọlọ́run máa rántí wa washkuruhu wala ni'amihi yazidkum ẹjẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tó ń ṣe fún wa ọlọ́run yóò máa ṣàlékún ìdẹ̀ra náà wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run sì ní màá lórí ìdánilẹ́kọ̀ọ́ kan wá ṣe níṣẹ́ qumu li salatikum yarhamkumullah.